tí wọ́n bá sọ pé ẹni tí àlùjáná bá kú lára wọ́n máa ń sọ fáàkìtàn lé ó dínà lára kéékèèké nínú wọn pé kí ni àti ẹlẹ́gbẹ́ wa tó lórí ilé ìpínlẹ̀ lọ́sọ̀ ní pátá sọ̀yà bí wọ́n ti bẹ̀ lọ́kùnlọ́kùn lára ẹ̀. Alhamdulillah, wassalatu wassalamu ala rasulillah wa ba'd adáwọ̀pẹ́ fún Allah subhanahu wa ta'ala àtọ̀rọ̀ salatu fún anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam lórí ìbéèrè wípé ṣé alùpùpù lè kó sí lára àbí àlùjànnú lè kó sí lára àti pé ẹni tó bá ń sọ wípé àlùjànnú lè kó sí lára ìgbẹ̀ni tó bá ní alùpùpù lè sí ara pé ìsọkúsọ ní ẹni ẹ̀sọ́. Àkọ́kọ́ ò pé ibi alùpùpù lè kú sí ara eléyìn ìrìnlẹ̀nú Al-Qur'an Al-Karim. Allah subhanahu wa ta'ala ó ní alladhina ya'kuluna riba àwọn tí wọ́n ń jẹ rìbá سنجويه لا يقومون إلا كما يقوم الذي يتخبطه شيطان من المس تجدد أنتي شيطان تتخبط من المس في شيطان فوقا سلطان شيطان الجنة إبليس كان ọlọ́wọ́ bá ní káàdà ilẹ̀ jìn lára wọn àlùjẹ̀nú ni ó wà so pẹ̀lú àyà yìí ó rí ilẹ̀ pé kí ni àlùjẹ̀nú lè rọ́ lóyàn àlùjọ̀nù ó lè ṣe kiri ó lè rọ́lú yàn tó lè pẹ́ lẹ́nu wá lálùjọ̀nù ó lè rọ́lú yàn bí ẹni pé ẹni yẹn ń takò àyà Qur'an ni tó lè wá jẹ́ pé torí pé ó mọ̀ tó yóò ọ̀dà rẹ̀ já á ẹ̀sìn díẹ̀ káláì mọ̀kan ni ọ̀yọ̀ àlàm àkọ́ ọ̀yìdà àsọ̀rọ̀ tó bá insist ní tó kàfàr yóò lè kiri mu torí pé ó ń takun tó ń bẹ nínú Al-Qur'an Al-Karim sọlọ́wọ́ bá dé ká mọ̀ wípé kí ni la yaqumun illa kama yaqumu alladhi yatakhabbathu ash-shaytanu min al-mas sọlọ́wọ́ bá dé ká mọ̀ pé ṣàìpọ́nù lè rọ́ọ̀dún yẹn àlùjọ́nù lè wọ́n ó lè kó sí yàn lára so kò jẹ́ bí ìyẹn ṣe jẹ́ so obìnrin lẹ̀ ẹni wá rẹ̀ takò ẹnìyẹn lè jẹ́ kéfìrí ṣùgbọ́n nǹkan dáa ní pípé ń kéfìrí straight away òní kó lè jẹ́ pé àìmọ̀tá ń dà á láàmú àwọn aṣàlàyé tí ó clear fún tó wá ní mo kọ́wọ́ kó jẹ́ sọ pẹ̀lú gbogbo àyà tẹ mú àyè náà èmi ò sì gbà pé àlùjàdún lè rọ́ lóyún so pẹ̀lú yẹn yóò di kèfèrí látara rẹ̀ kọ́lá wà ní. Náà ṣé àkíkọ̀ àti ẹran léyà ìwọ̀nù ara wọn, ní tó kọ̀rẹ́tì ni pé ìbádọ́ ọ̀tọ̀ ni wọ́n. Ẹni tí ó bá fẹ́ pa ẹran léyà, ó fẹ́ràn léyà ìdíwádẹ̀ fẹ́ pa àkíkọ̀ kó pa àkíkọ̀ ṣùgbọ́n kó lóun fẹ́ ti wọnú ara wọn na position yóò correct ẹran ilé yóò kì í ṣọ́ra yẹn bíi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn afáǹfẹ́ ló ṣe fún òfẹ́ni tó ní agbára rẹ̀ kò ṣe ọ̀ràn yẹn ṣùgbọ́n nǹkan tó dáa ni tá a bá lè ṣe bí àsìkò ìjọba Abubakar bákan náà àsìkò ìjọba Umar àwọn méjèèjì tí wọ́n jẹ́ olórí ìlú wọ́n ti dìsáìdì fáwọn nípa ẹran léyà ní àwọn àsìkò kan torí pé kí àwọn èèyàn bá bá mú ní ọ̀ràn èèyàn torí pé àwọn èèyàn ti fi ìgbàgbàgbà níbi ọ̀rọ̀ kí ni ẹran léyà ọ̀pọ̀lọpọ̀ náà ṣe máa ṣe ẹlòmíà ní ẹran wo ló máa tóbi jù ládùúgbò màlúù wo ló máa tóbi jù ládùúgbò àwọn yàtí ẹgbà lọ́tẹ̀ yìí so ìyẹn ti fẹ́ ti ṣó pọ̀ ẹran ìyẹn ẹran tá a fi sin lọ́hùn ni tabadẹ̀ pa àápọn àwọn èèyàn jẹ àápọ̀jú pamọ́ ń bẹ̀ àwa náà ó jẹ ń bẹ̀ gẹ́gẹ́ bí tí anábì sallallahu alaihi wasallam tí ó sọ sórí kúlù ẹgbẹ́ ẹran tẹ bá pa ọ̀tọ́tọ́ dẹ́kun ẹ ṣe ìtọ́rẹ àánú pàwọ̀ èèyàn ń bẹ̀ wọ́n dẹ́kun ẹ̀dẹ̀kọ́jú pamọ́ náà ọdún kan àdájú sọ lọ́wọ́ tó sọ fáwọn èèyàn wípé ká fi tí wọ́n ní ìtọ́pa yẹn ká fi ká fi ṣe ìtọ̀yánú tàbí ká má tọ́jú pamọ́ ń bẹ̀ ká jẹ ká dẹ̀ fáwọn èèyàn jẹ ọdún yẹn ìyàn mú nǹkan nira fáwọn èèyàn ní Madina ṣùgbọ́n bá rí i pé ó ṣẹlẹ̀ pé nǹkan lè fáwọn èèyàn wọ́n tó bá ní ọpọ́túnìtì àti pa jẹ kó fún àwọn èèyàn ní bó ṣe tó kù ṣùgbọ́n tó bá ṣe pé ìkan ara sì jẹ àwọn èèyàn ìwọ́n lè jẹ kó fún àwọn èèyàn kó tún tọ́jú pamọ́ ń bẹ́ so Abubakar rọ́jà láwọn àmì ní àsìkò ìjọba rẹ̀ fún ìjọba bíi ọdún méjì ọ̀sọ́ tó ṣe tó ṣe bí ọdún kan lẹ̀ tó ṣe pé kò pa òun gẹ́gẹ́ gẹ́gẹ́ bí olórí kò pa ní àsìkò wọ́rọ̀ náà ṣe rú ẹ̀kọ́ sọ ló jẹ́ pé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ń bẹ lórí rẹ̀ ó ti pé ká pẹran léyà òkè ṣọ́ra yẹn à ń jẹ gbèsè nítorí ẹran léyà ẹlòmíì sí ìléyà ló ń bọ̀ wáyé yóò lọ jẹ gbèsè gbèsè tó ṣe pé lè má rí sátálà rẹ ọdún méjì Islam ò lè tó bá yẹn ọlọ́run bò ní lára ṣó ọ̀fù ló fẹ́ ṣe kí la fẹ́ lòun délé òní pé ẹran léyà àtẹran àkíkọ́ ìkan lèyẹn lè àpọ̀dù ní méjèèjì tí n bá pẹran àkíkọ̀ ní ìní lè pẹran léyà pẹran àkíkọ̀ ni torí pé kí ni ìyẹn bó ti ẹ̀jẹ̀ pé ìyẹn náà ọ̀pọ̀lọpọ̀ àfáàfà pé kò ṣe ọ̀ràn yẹn náà ṣùgbọ́n nǹkan tí ó sì tẹ̀wọ̀n náà ni pé téèyàn bá ní agbára àti pa ọ̀ràn yẹn nígbà tí pa tòkéèyàn pẹran àkíkọ̀ kó fẹ́ràn léyà rẹ̀ ìyẹn ló dáa ju pé kólóhùn fẹ́ pẹran léyà òun ó fi ẹran àkíkọ rẹ̀ ṣùgbọ́n kó o kóhùn fẹ́ pa méjèèjì papọ̀ pẹ̀lú àdéhùn kan náà ṣe lè kò ṣe tó tẹ̀wọ̀n ọlọ́wọ́ àlọ́ àwọn tí wọ́n lọ sí space yẹn kí ni nǹkan tí ráàmù sọ àwọn gbogbo owó àláwọ̀ náà ẹni tí ó ń lọ sínú space ìṣòwò àláwọ̀ ní islam ẹ wọ́n lè lọ wọ́n lè lọ wọ́n ṣe gbìyànjú ayé náà ni so ìtọ́mọ́rẹ̀ bá ń bẹ́ tọ́mọ́ pápọ̀ ń bẹ̀ náà ara gbìyànjú náà nítorí wọ́n bá rí lọ́nà náà ara gbìyànjú náà gbogbo ẹ̀ so kò sí ìkan tó burú bẹ́ẹ̀ so wọ́n lọ nu spéèsì kò túmọ̀ sí pé wọ́n wọnú sánmà lọ kò túmọ̀ sí pé kí wọ́n wọnú sánmà kò sẹ́ni tó lè wọnú sánmà kò sẹ́ni tó lè wọnú sánmà àfi àwọn tọ́lọ́run bá yọ̀ǹda fún àwọn ànábì rẹ̀ ṣùgbọ́n pé èèyàn kan olùgbé craft kan lólùwọ́wọ́ ní sọ́mọ́ kò ṣe sọ́mọ́ ní wọ́wọ́ fẹ́ẹ̀ làwọn náà bí ń pè ní spéèdì nísìnyí kíní gbáyàwó láàrin ilẹ̀ orí òṣùpá yíyí òòrùn yíyí ilẹ̀ àti àwọn yòókù rẹ̀ ń pè planet wọ́n yí ráǹdì òòrùn tó ń ṣe ìyá wọn òṣùpá náà ń yíra ń di ilẹ̀ tó ń ṣe ya àti ẹ̀ náà àti oòrùn àtàwọn ọmọ rẹ̀ àwọn náà tún ń yí ráúndì ìràwọ̀ míì náà sòtòrí àmọ́ gbọ́ kìíní kan ní kí so oríṣiríṣi ni wọ́n so gbogbo àwọn kìíní wọ̀nyí wọ́n ń yí ni wọ̀kúlùm ti fálàkì yẹ̀sùn àhẹ́rù gbogbo ọ̀nà lúwẹ̀ẹ́ nínú kí iná ní ọ́bìtì wọn tó ṣe wípé wọ́n ti ń lọ ṣùgbọ́n kò sí èyí tó wọnú táǹpé sánmà ìnìsàtà àtàǹkan fúlù ní àtọ́rì sàmàwàtì wọn àti kan fúlù látàn fúlù náà ilẹ̀ àti sọ̀tọ̀ so àti wọnú sánmà yẹn kò kò sí so lọ́fi wípé sánmà kò ń ṣe tí a sọ̀kan wọ̀ ọlọ́run sọ pé kí waj'alna samaa saqfan mahfura ọlọ́run ni a ṣe sánmà ní saqfan mahfura àjà sílì tó ṣe pé kí ni à ń ṣọ́ à protect you so ṣùgbọ́n wọ́n lọ nu space wọn lọ wọ́n rí káàkiri náà ni àwọn kan tó rẹ̀ ń bá so kọ́mọ bá ń so ọlọ́run àná. náà ìzákùnlá fẹ́rẹ̀. wọ́n béèrè béèrè wípé eh, ẹni tó lábẹ́ ọ̀rọ̀ àwẹ̀ pé àwẹ̀ monday and thursday and eh, àwẹ̀ ayamuyi ní ṣé a lè gbà pẹ̀lú méjì àfáàǹkà tó ṣàwádìí náà kí a kò lọ àpò náà yẹn. nínú àwẹ̀ monday thursday àti ayamuyi àbí títàbí ṣọwọ́ làwọn yẹn ṣì lè lọ́kàn ṣùgbọ́n rọmọdán àti sítọ́pù ṣọ̀wọ́ọ̀lù abẹ́sàn gbèsè rọmọdọ́ọ̀nù pẹ̀lú sítọ́pù ṣọ̀wọ́ọ̀lù sọ yẹn ò lọ́pọ̀ torí pé ọ̀ràn àyàn ni àwọ̀ eléyìí sọ ọ̀ràn àyàn ni àwọ̀ ẹ̀tìtì ẹ̀ so àyàbò ìdíjì kájà ti gbàwẹ̀ ní àwọn ọjọ́ yẹn ni so bẹ́ẹ̀ bí àyàn sítọ́pù ṣọ̀wọ́ọ̀lù yẹn fi ń gbàwẹ̀ gbà yẹn náà àwọn ẹ̀ sì lè ṣe kí ó lè lọ́pọ̀ ṣùgbọ́n rọmọdọ́ọ̀nù à ń san gbèsè yìí so òun á jẹ́ kí ó dádúró títí ẹ̀ lọ́tọ̀ ṣùgbọ́n tí ẹ bá lá ní wípé òun ò bá gbà á ọlọ́run ọba lè ṣe kí ó lè fún yẹn ní láàtẹ ẹni tó ní àníyàn ìgbà yẹn ọlọ́run wa rẹ̀. wọ́n ní lábẹ́ ọ̀rọ̀ àtúntò sí ẹ̀sọ́ wọ́n ní pẹ̀lú ìléyà yẹn wọ́n ní sùn sí bàtẹ́ fún màálù wọ́n yẹn méje lè jọ pàmòlú ẹ̀kọ́ fún iléyà pé ṣé àwọn lè ní àníyàn pé apá kan bẹ̀ ààrẹ ìṣe àtúkọ̀ apá kan iléyà. náà bàlí mọ́mú ṣáàfì àlẹ́ rahmatullah wọn lọ sí bíò yẹn nípa pé èèyàn kan fẹ́ pa àtúkọ̀ at the same time àwọn kan fẹ́ pa ẹran iléyà èèyàn méjì lè dì mọ́ ẹran màlúù kan àbíràn fúnmi kan ẹ dì mọ́ ṣé ẹni tó fẹ́ pa àtúkọ̀ ó lè so máwọn tí wọ́n fẹ́ pa iléyá kájọ jẹ́ bíi méje bí ẹ̀dúró ṣùgbọ́n mo ṣáájú alẹ́ rahmatulá àwọn sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n yìí tó tẹ̀wọ̀n òun ni pé orí kan pẹ̀lú kíni pẹ̀lú ọmọ kan ni ìfà pẹ́pọ́ mọ ọkùnrin gan ni ẹran méjì ló yẹ kí a pa. àwa sọ wípé a fẹ́ lo ti ẹran léyá àti ìsìnmọ̀nú àbíràn fún yí fún iléyá àti fún ẹni tó lọ ṣe ájì àwọn aláfẹ́ so kíkọ mọ́ ta fẹ́ ṣe àkíkọ̀ rẹ̀ ìyẹn ń ṣe nǹkan tó jùkú dáadáa ṣùgbọ́n ṣáà àfa aráwọn àfa àtọ sọ bẹ́ẹ̀ ni aráwọn àfa àtọ sọ ṣùgbọ́n tó tẹ̀wọ̀n ò ní pé lọ́rọ̀ ẹran kó pa ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wọ̀nyí tó máa ń ṣe wá ni pé a kì í gbóǹbi tí a bá lágbára mọ́ ele náà ń tẹran tó esse bá mú eighty thousand dání ìsìn òó sì rẹ ẹran tó lè fi pàtí kọ ẹ̀dì rẹ̀ sọ wípé o tó tẹ́ǹtì kò ní kó o rọmọlá kò ní pé kó o ṣe ráìsì ká má ti sọ pé o ra five alive sí ẹ̀sìn obìnrin gbogbo yẹn lọ́wọ́ adé ó pẹ́ran ó ti mọ tí wọ́n pẹ́ran yẹn ẹ̀sìn tún fún ẹ nígbà láàyè pé kí o lè gbé dajì rẹ̀ sínú fíríjì kẹ́ẹ̀tún máa jẹ́ kó o fi dájì ó kù ṣe kí ni sọ́dá kọ̀ tó kí ni wàhálà ṣùgbọ́n tó bá lágbára àti pa ráìsì pẹ̀wà papọ̀ pa sẹ̀mú pa bẹ́ẹ̀bẹ̀ láìfù ó tún fi ń ga àti náà ni àwọn yóò tún máa ṣàdúrà fún ẹ ṣùgbọ́n tó bá níyẹn má torí ìyẹn dìlé àkíkọ̀ rẹ̀ má torí ìyẹn dìlé àkíkọ̀ yẹn kò ní àmà ah, máa ṣe bí ìsìnkà máa ní tó kẹ̀lú 1 million tá ló bèèrè 1 million lọ́wọ́ ẹ̀ kúlù mọ̀lúdí ah, kúlù gùlánì mùsá àbíbi àfikọ́ ti ìlànà ti sọ tó bá ní ó mọ̀ sáré fẹ́ẹ̀rẹ̀ náà sọ ẹ̀nà ẹgbẹ́ ṣe kó fẹ́ bí tó àfáwọn èèyàn ní ẹ kò sí tó burú bẹ́ ṣoṣùgbọ́n torí pé àwọn nǹkan ní ìjẹta ti dé kalẹ̀ fúnra wa tó wàá rí mọ̀ dàbẹ́ ní kí nǹkan ẹ̀ lè tó tí àwọn afẹ́ dúró ẹ̀ sí òun lẹ́sẹ̀ máa wá ipò bẹ́ẹ̀ lọ sun mí ẹ̀kan tí ẹjọ́ lọ pa màlúù labatọ́ tó wàá fún ẹ ní ṣíẹ̀ ti tiẹ̀ ẹ̀hẹ́ tó wàá ba ṣíẹ̀ tiẹ̀ náà ẹ̀ ṣe máa wá five alive àti ṣíẹ̀ tó wàá bá kankan mára wọn ẹ̀hó tó máa owó tó wàá dé mọ́nú àwo fún àfa so ẹ̀sìn obìnrin gbogbo yẹn lọ́wọ́ wa ni. kò dẹ́mi yẹn ti jẹ́ wọn lára ẹ̀. wọ́n ní tí ẹ̀ka lọ sí bóyá ọkùnrin àbúkẹ́ ìjọba lọ náà obìnrin abọ́kùnrin tó bá lọ arch ṣọ́nà ìyàn ní ká ṣe èyí bí bó o tẹ́ríta bá dọ̀hún ni àwọn tó máa ń ṣe kí ní nàìjíríà sí àwọn tó dẹ̀ máa ń ṣe fún wọn lọ́hùn wọn ti mọ̀ wá tẹ́ bá lẹ lọ sí Kùbá àbí lọ sí Uhud àwọn mọ́tò yẹn ti mọ̀ wá wọ́n gbé wọ́n àbá ẹni pé káwọn gbé lọ sí tán ti ṣe yìí kódà àwọn nínú àwọn tó ṣe wípé àwọn ni wọ́n jẹ́ agent tó ní inú wọn ti máa di kíní pẹ̀lú àwọn tán ṣe tó máa níyí tí wọ́n fún òun gan fún rẹ̀ tó bá gbọ́n lọ sí tán ti ṣe yìí tí wọ́n pọ̀lọpọ̀ àwọn ìlú yòókù ò ní kàkó fún ìtẹ̀lẹ̀ àwọn Nigerians lẹ̀ ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn kò ní kankan ṣe pẹ̀lú àjì bó tilẹ̀ wù kó mọ́ kò ní nǹkan kan ṣe pẹ̀lú ájì ni mo wọ́n sábà ń sọ ìtàn ìyá kan ní nǹkan bíi 2010 omi ìyá yìí ìyá yìí ti máa wọjú eré ẹ̀yìn ìyá yìí ò lè bí ní 80 kò lè bí ní 80 adémọ́kà ìyá ẹjẹ́ ká lọ ṣe tàwáàfù tó jẹ́ tàwáàfù rọ́múra gangan ẹ̀ ń tí ẹtorí ẹ̀ wá ṣe kíní ìyá ní kò sówó lọ́wọ́ ọ̀hún mọ́ wọ́n ní òun máa lo kẹ̀kẹ́ tí wọ́n fi ti àwọn ìgbẹ́rẹ̀ kù lọ́wọ́ owó tó ń fẹ́ fi ṣe yí ni owó eyín náà dà eyín dà ìyá tó ti lé ní ètì bó ṣe wá àti ti fún ya o ìyá ní kò sí tó jọ òun ó ṣe yí kọ́lá ìyá mi sọ pé tó o bá ṣe yí ọmọ òun ó bínú sóhun ni ìyá ò gbà pé owó yẹn o olówó tó kù lọ́wọ́ èyí lòun àfi wọ́n láyà àwọn èèyàn dẹ́wọ́ fún ìyá láti lọ ṣe tàwáàfù ni o kẹ̀kẹ́ tí wọ́n ti bí a bí four hundred yàrá bí three hundred yàrá bí kẹ̀kẹ́ náà máa ń gbà owó tí kẹ̀kẹ́ yẹn ni àwọn èèyàn kan náà dẹ́wọ́ yẹn jọ fún ìyá ní ìtọ́ àlọ́ èyí lòun èṣe so bẹ́ẹ̀ ni èyí kò ní kankan ṣe pẹ̀lú iṣẹ́ hajj nítorí wọn burú yìí nítorí pé ọkùnrin ó tún wá gbé irú nǹkan bẹ́ẹ̀ wù ú ní nǹkan bí ọdún bíi méjì ọmọ ẹ̀ka sẹ́yìn ó ní ẹ̀sán náà ní ìná àwọn èèyàn dẹnu bó ṣe wá sí fún ẹnì ẹni tó bá sọ lọ báyà ni mo ti gbọ́ mo ti gbọ́ gbogbo dẹ̀ sọ mo fà yí pé bó ṣe ṣùgbọ́n màá ṣe léyìí ẹni ẹ para lọ ṣe yíyan náà ni o bá ṣe wá sí yẹn lọ wá ní mo ti gbọ́ náà ni ṣùgbọ́n màá ṣe léyìí sọkọ́ náà wá kí ó ṣàánú àdánwò táwọn èèyàn bá yìí náà nìyẹn ṣe yí sí òde kí ló fẹ́ gbà ń bẹ áàjì tó lọ ṣe kò sì yàtọ̀ sí ìrun tó ń kí kò yàtọ̀ táwẹ̀ tó ń gbà ṣèmọ́rígun márùn la pẹ̀ sí àbí àrkánù islam ṣètò márùn la pé áàjì ara ẹ̀ ni pé o ṣe máa sọ ipe àbùkù sọ lí ni mí ẹni tó ń kírun ni mí kó wá gbé kinní bánà kó lẹ́ mọ́ àbí ti zakana kó ní àbùkù sá kí ni mí kó bẹ́wù yẹn náà kó gbé wọ̀ àwọn yẹn tí ìbá ṣe yẹn kọ́ ọ̀nà yẹn fẹ́ mọ̀ kó mo lọ ṣe ájì ká ló sọ pé ká mọ̀ kó lọ ṣe ájì. kọ́lá ọba kí ó ṣàánú wa kò jẹ́ bó ṣe jẹ́ wọn láwàá rẹ̀. wọ́n náà ta ò ọ̀gbìn ìtẹ̀lẹ̀ láì ta àwọn ìṣẹ́gun wọ́n ní àtà ò bóyá àwọn ìmọ̀tẹ́lẹ̀ àrò làwọn máa ń ṣe pé kò kí nìkan tí ó wà ń kò sígbà tí a lè ṣe ọlọ́wàá náà. Okay. Okay. Wọ́n ní tẹ́gá lọ bí àkíkọ̀ pé àwọn ọmọ tó ń dà sọ bí ń dà ìkọ́jú kan sọ Yorùbá rẹ̀. Lábà kíkọ̀ òun ni ẹran kóma, ẹran kóma, ẹran tí ẹ̀sìn ní ká pa nígbà tí Ọlọ́run bá jogún ọmọ fún wa. Ẹni béèrè pé ìdáwọn lè tọ́jú ojúṣọ pamọ́ sí káwọn rà kalẹ̀ sódà tó fi wọ́n sí káàjọ àmàta. Táwọn Yorùbá nídìí ẹ̀ nígbà tí ara pamọ́ yẹn kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ torí pé tó bá ti báwọn èèyàn nídìí ẹ̀ tí àwọn wá ń gbé pamọ́ so àwọn èèyàn ó máa fẹ́ sí a máa ń increase owó yẹn bí bàtà ń fi ìyà jẹ àwọn èèyàn yìí wọ́n bàtà àwọn Yorùbá ti nídìí ẹ̀ táwọn agbé kára pamọ́ ń bà yẹn bàtà bá yẹn bàtà àwọn èèyàn nídìí ẹ̀ agbé túká àtà àjèrè lórí ẹ̀ kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ọlọ́wàá rẹ̀ wọ́n ní kó jọ́rọ̀ yẹn kí èso láti náà wọ́n ní kó jọ́rọ̀ yẹn kí á dún de anọ́tímẹ́ǹtì ìtọ́n tó ti gbá àṣẹ yìí wọ́n lóyún ìdìbò jẹ́ ní ìwé ìfẹ́ sílẹ̀. lẹ́mi tó bá wò kó jẹ́nu méjèèjì ní ọjọ́ èjì a ní kí wọn wá bí fọ́ olórí wa ṣùgbọ́n ní pé ìlú fitiri náà ni láti ẹ̀la mú pòsíṣàn àwọn àfáà tí wọ́n sọ wípé káwa bá rí oṣù tí wọ́n bá gbà lọ́wọ́ wa wípé a lè tunu káwa mú pòsíṣàn yẹn náà ó tunu nú ilé rẹ̀ wọ́n sọ fún àwọn aládùúgbò yìí pé èmi ti róṣù ìwọ nìkan ló dáa lò ká nípa afẹ́ lo ráàyè àwọn àfáà kan sọ wípé tá a bá rí oṣù ìbànìtù torí pé tó o bá ti ń sọ fún àwọn èèyàn kò ti ṣiṣẹ́ tí ó ti ṣiṣẹ́ tiẹ̀ olórí ìlú àwọn aláṣẹ àwọn ni wọ́n ní kán kéde fún gbogbo èèyàn ìwọ kọ́ ló ní iṣẹ́ yẹn ṣùgbọ́n èlò jẹ́ pé iye tó tẹ̀wọ̀n ni pé tí ọ̀gá bá rí oṣù bóyá oṣù ìbẹ̀rẹ̀ àwẹ̀ ni àti oṣù parí àwẹ̀ tó bá rí náà bá ti gbà lọ́wọ́ rẹ lọ pẹ̀lú tí olórí ìlú tí wọ́n bá ànáwọ̀sì so wallahu a'lam subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk